fún ṣẹ́ẹ̀rẹ̀ à ń jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́n ọba ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní amma ba'du ibadallah ẹ̀yin orúsìn ọlọ́run èyí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni bìdìcíyàtú al-ihtifali bil nabawi àdádálẹ̀ àdádálẹ̀ ayẹyẹ ọdún tí wọ́n máa ń pè ní mòlúdì tó jẹ́ pé a máa gbọ́ lọ́dọ̀ àwọn tẹ́sìn òye ipe àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fanabuwa Muhammad sallallahu alayhi wa sallam àdáadáa lẹ́yìn tó bá jẹ́ pé kìí bá sí ọ̀rọ̀ ẹ̀sìn àbádákẹ́ ṣe pé àdáadáa lẹ́ nínú aṣọ àdádálẹ̀ ń bẹ nínú àwọn èròjà tá à ń fi ń kọ́lé àwọn bàtà eré ṣíṣe tá à ń wọ̀ gbogbo eléyìí ẹ̀sìn ò sọ fún wa yí pé gbogbo nǹkan tuntun tó bá wọlé ayé tí ò sí lásìkò ànábì sallallahu alaihi wasallam káwọn bá wọn lò ẹ̀sìn ò sọ bẹ́ẹ̀ ẹ̀sìn ò sọ ọ́ di dandan lérí wa yí pé ẹ̀sìn lànábì gùn lọ hajj kọ́ wá jẹ́ pé ẹ̀sìn náà làwọn náà gbọ́dọ̀ gun lọ ẹ̀sìn òsì ń dandan bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ayé nìyẹn lílọ bíbọ̀ ayé àwọn al-iqtira'atu al-haditha àwọn nǹkan tí wọ́n máa wá sílé ayé tílé ayé fi máa dẹrùn eré ebú tó ni wọ́n ti ń kírun tẹ́lẹ̀ eré táìsì làwọn ti ń kí ń sìn ká máa wá béèrè pé ìjà nábì kírun lérí táìsì kí ló dé tá à ń kírun lérí táìsì gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ tí aláìmọ̀kan máa ń sọ ni wọ́n tú wa lẹ̀ nínú ọ̀rọ̀ ayé ká máa gbé tuntun wá ká sì máa lò ó àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn wọn ò tú wa lẹ̀ nítorí ẹ̀sìn yìí ọlọ́run ní máa ń pàṣẹ rẹ̀ ànábì ní sì máa fi ran sallallahu alaihi wasallam tó bá ti jẹ́sìn á wá díẹ̀ lọ́nu Qur'an inú súra wo lọ́wà tá a bá ti rí ń nǹkan àwọn kò kí í ṣẹ̀sìn tá a bá wọnú súnà òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam tá a tún palẹ̀ táàrin nínú dánábì fi sin lọ́hùn nǹkan tá a fẹ́ fi ṣẹ̀sìn yìí kò kì í ṣẹ̀sìn nítorí ọlọ́run ọba ò gbé àṣẹ lé ẹnìkan kan lọ́wọ́ kó tún mú ẹ̀sìn míì wá yàtọ̀ sí ìtọ́lọ́ ń pàṣẹ àti níta ní Muhammad ṣe sallallahu alayhi wa sallam mọ̀lúdì ọjọ́ bíi ànábì ayẹyẹ èyí tí a mọ̀ rí àwọn oríṣiríṣi àwọn posters àwọn letters tí wọ́n máa lẹ̀ àwọn invitations tí wọ́n máa ní mòlúdì mòlúdì ànábì ọjọ́ bí ànábì àwọn fẹ́ ṣe àwọn fẹ́ fi súnmọ́ lọ kọ̀sáàfà àwọn lágbàlá ayé tó lè tọ́ka ibi tó wà nínú alukur'an àfi tí n bá ń fi dúdú pè funfun fáwọn èèyàn kọ̀sáàfà àwọn lágbàlá tó lè mú ẹ̀rí wá nínú sunnah. ikú anabi muhammad sallallahu alayhi wa sallam ó pe àwọn sàhábà jọ wọ́n wá ń ṣe ayẹyẹ ọjọ òbí rẹ̀ bí ó ti sínú Kùránì tí ó sínú súnà ọ̀rọ̀ ti tán gbogbo tí ẹni tí ń ṣe ọmọ wí àwáwí ìrújú a máa lọ́rọ̀ ń bẹ̀rẹ̀ ká máa sọ tọ́lọ́wọ́n sọ ká máa sọ tànàbí ọgbàlérò wọ́n máa sọ yìí lójú àwọn tí ó bá dákàmọ̀ àmọ́ tó máa wà wọ́n ju àwọn àfáà tí wọ́n dákàmọ̀ àwọn náà sọ fún wa wípé bídíà ni lóòótọ́ àdádálẹ̀ ni àmọ́ ọ̀dà bẹ́ẹ̀ àwọn sì mọ̀ pé tànàbí náà tó bá wà láyé yóò dùn mọ́ ibi wọn máa parí ẹ̀sìn àmọ́ ẹni tí ọ̀dà kan mà lóhùn òkéwú ẹni tí ọ̀dà kan mà tí ọmọ bíi tẹ́sìn dájú kọ lọ́kàn máa yà gan ní koran ibo ọlọ́wọ́n bá sọ báyìí àyà yìí tọ́ka lérí mọ́lódì ẹ̀yọ́ màyá mi ẹ̀kọ́ ọ̀kọ́là ewé lọ́fà làṣẹ làjẹmáà kò sí mọ̀lídì nínú ẹ̀sìn islam tẹ́yìn máa fi ń súnmọ́ lọ ittaqullaha ta'ala gbogbo àwa adarí ẹ̀sìn tá a tún wà lérí bá ń ṣe mọ̀lúdì àbáwa tí a jẹ́ àgìníyà tọ́láwọn bá bùkún tọ́yẹ ká náwó wá sí ibi tí a ti gbalada táwa náà ń kún wọn lẹ́yìn tá a jọ ń pèlò tá a jọ ń pèlò tá a jọ ń pèpìà láti ṣe mọ̀lúdì ẹjá lọ lè bẹ̀rù ọlọ́ ibi tá a náwó sí ọ̀pọ̀ ńlẹ̀ àwọn ìtaṣe nínú sunna anabi muhammad sallallahu alaihi wa sallam tààfi hàn pa nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀pọ̀lẹ̀ ẹ má jẹ́ àdá àdádálẹ̀ nínú ẹ̀sìn yànnà ìbùtẹ̀dá àfidín haram èèwọ̀ òun náà ni kéèyàn máa dá àdádálẹ̀ nínú ẹ̀sìn innovation ìpè kìíní yìí ó tẹ̀ bá ṣe ẹ̀sùn mọ́lọ̀ àwa wọnú Quran ààrí àwọn onú sunna ààrí tàlọ́wọ́ àdálẹ̀ wọn láwọn kan nínú àwọn mùsùlùmí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ti sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim wa in tanaza'tum fi shay' tẹ́ ẹ bá ń jiyàn lérí kankan nínú ẹ̀sìn faduduhu ila Allahi war rasul ẹ wá lọ́dọ̀ ọlọ́run nínú Qur'an tẹ́ ẹ bá ti rí ń bẹ̀ ẹ máa ṣe tẹ́ ẹ bá ti rí ẹ máa ṣe bẹ́ẹ̀ bá wá rí lọ́dọ̀ ọlọ́run nínú alukur'an ẹ wá lọ́nu sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá rí ń bẹ̀ ẹ ṣe tẹ́ bá rí ẹ má ṣe ìdáàfin máa mọ̀ pé níta ń ṣe yí ẹ̀sìn ni àbí kì í ṣẹ̀sìn òun náà ni pé a wọnú Quran a sì wọnú hadith anabi Muhammad ibadallah ẹ̀yin arúsìn ọlọ́run al-ihtifalu bil mawlid an-nabawi bid'atun mustahdatha àdádálẹ̀ ni ká máa ṣe ọjọ́ bí ká ṣe birthday fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kọ́dà kéèyàn máa ṣe birthday fúnra rẹ̀ gan-an islam ọ̀fọwọ́sọ torí tọ́ bá ti jí lójoojúmọ́ ńlọ ọmọ ń dúpẹ́ fọlọ́n alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur ntí mùsùlùmí ọkọ̀ọ̀kọ̀ wí tába jí nìyẹn ọlọ́run mo dúpẹ́ o ọba tó jí mi o tó sọ mí dáadáa yìí lẹ́yìn ìgbà tó ti pa mí lálẹ́ àná mo dúpẹ́ o ẹ̀mí mi tún lé kan kún lé ọ̀dọ̀ rẹ láàpadà sí o níjọ́ kan náà lásùn tá à ní jí o àmọ́ mo dúpẹ́ pé o jí mi lẹ́yìn lójoojúmọ́ láwọn àwọn ìjàmbá là ń dúpẹ́ lérí pẹ́mi wá lékún ìyá ọdún kan sọ́tọ̀ ọjọ́ kan sọ́tọ̀ ipe à ń ṣe bẹ́ẹ̀dì fúnra wa gan Islam of us ìkọ́sí àwọn kiriyóni òsínú lẹ́sìn wa lójoojúmọ́ làwọn máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe ẹ̀kan lọ́dún ìbádàlá ẹ̀yà ọdúnṣin ọlọ́run àwọn tí wọ́n ń ṣe mòlúdì táwì wọ́n ní torí pé wọ́n bí ànábì ní ọjọ́ kejìlá oṣù rọ̀bìlà awwal ni làwọn fi ń ṣe mòlúdì náà àwọn àlùfáà wọn ní nínú àwọn tí wọ́n ka ìtàn tí wọ́n mọ ìtàn wọ́n ní ẹnu oko ipe ìjọ kejìlá yẹn òun ni wọ́n bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù rọ̀bí awwal àmọ́ àwọn onítàn tí wọ́n mọ ìtàn ẹnu wọn kò lé ní pé níjọ́ kejìlá oṣù rọ̀bí awwal ilà anabi jáde láyé bẹ́ẹ̀ bá wá ń ṣe ayẹyẹ níjọ́ kejìlá rọ̀bí awwal àwọn tí wọ́n ka ìtàn wọ́n mọ̀ wá wò pé ọjọ́ òbí kẹ̀ ń ṣe ọjọ́ òkú lẹ́ ń ṣe ta'allamu ibadallah ẹ̀jẹ̀ akọ́ nípa nípa ìsìn wa mòlúdi táwí àwọn táàfin mọ̀ pé kò sínú ẹ̀sìn pọ̀ rẹpẹtẹ kò sẹ́ni ẹ lè jiyàn rẹ̀ àfẹnití bá ń parọ́ òpùrọ́ máa sọ pé mòlúdi ẹ̀sìn ni òun náà sì mọ̀ pé kì í ṣẹ̀sìn wọ́n wá bẹ̀rẹ̀ mọ̀lúdì dáwì yìí láti ijọ́ kejìlá oṣù rọ̀bílà awwal èyí tí ń bọ̀ láìpẹ́ wọ́n wá ṣe àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀dẹ̀ gan nínú ẹ̀sìn míì ijọ́ kan wọ́n máa fi ń ṣe àwọn tí wọ́n wọ́n wá ṣe mọ̀lúdì wọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá oṣù rọ̀bílà awwal wọ́n wá ṣe fátítí tí ó fi di alẹ́ ẹjọ́ asámú Allahu akbar eléyìí náà ti jó yé wa pé kẹsàrẹ́s ahdathahu al-khulafa al-fatimiyun fil qarn ar-rabi' àwọn tó dálẹ̀ àwọn ṣíàn àwọn ni wọ́n pè ní fatimiyun lẹ́yìn ọgọ́rùn ọdún kẹta tá ànábì ṣe kínní tá ànábì ti lọ ọgọ́rùn ọdún kẹrin nínú ẹ̀ ni wọ́n dálẹ̀ kọ́dà kẹsẹ̀ mọ̀lúdì ànábì nìkan ni wọ́n dálẹ̀ lọ́dún náà wọ́n dá mọ̀lúdì ìmáàmù ali àfàwọ̀ ali radiyallahu anhu wọ́n ṣe mọ̀lúdì tiẹ̀ náà lọ́dún Fatima ọmọ anabi sàlám wọ́n ṣe bẹ́ẹ̀ de tiẹ̀ náà lọ́dún náà lẹ́yìn ọgọ́rùn ọdún ee nínú ọgọ́rùn ọdún ẹlẹ́kẹrin lẹ́yìn ọgọ́rùn ọdún kẹta wa mawlidul Hasan wal Hussein wọ́n ṣe bẹ́ẹ̀ de fún Hasan àti Hussein lọ́dún táwé ẹ̀yọ́ mayami kọ́dà ọba tọ́jú ọba ṣíà lásìkò táwé yìí náà wọ́n ṣe mọ̀lúdì tiẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ de fóònù náà nígbà wá padà yá nínú àwọn ọba tí wọ́n ń padà wá lẹ́yìn àwọn ọba yẹn wọ́n padà wá gbẹ́sẹ̀ lé pé kẹ́nìkan kan mọ̀ sí mọ́ níbo tó wá di ọgọ́rùn-ún ọdún keje dáná bí ti lọ ọgọ́rùn-ún ọdún keje wọ́n tún wá dá a padà ọba tó dá a padà wọ́n ń korúkọ ẹ̀ ní mọ́sífàr àwọn kan ní mọ́sífàr àwọn onímọ̀ olódì náà máa ń sọ tí wọ́n bá ń ka ìtàn mọ̀ olódì wípé ọba kan ló fẹ́ràn ayẹyẹ ọjọ́ òbí ilẹ̀ fanabi sallallahu alayhi wa sallam wọ́n wá ń pè lẹ́sìn ọba mọ́sífàrì àbí mọ́sọ́fàrì yìí oyè òun lọ́wọ́ tún jí mòlúdì náà lẹ̀ lẹ́yìn táwọn afa sunna lásìkò náà tí wọ́n ń pa kéèsì pétó ìmílẹ̀ tún dálẹ̀ ọ̀pọ̀ ẹran lẹ́rẹpẹtẹ ẹsẹ̀ gírì ilé àńjọ̀fẹ́ adìẹ rẹpẹtẹ ewúrẹ́ rẹpẹtẹ màálù rankomi kálukú ń jẹran wọ́n jẹun lọ àwọn afá alẹ́tẹnujẹ́ wọ́n ti ń bẹ́ tipẹ́tipẹ́ wọ́n lè bọ́ba wọ́n lè wọ ọba nítorí ọba ti rí lẹ́sìn náà lẹ́sìn ìwọ ọlọ́run ti ní ká tẹ̀lé àwọn ọba wa níbo ti ní ká máa fi sẹ́sìn nì níbo lọ́ba ti wá rí ọ̀rẹ́ ọba àwọn ọ̀rẹ́ ọba kan wà tí wọ́n jẹ́ nasara alátẹ̀wọ́ àwọn máa ń ṣe twenty five december fún eh, ẹni tí wọ́n ń pè lọ́mọ ọlọ́run tí ì ṣe ọmọ ọlọ́run èyí ànábì wa Isa nígbà ọba yìí lọ bẹ̀ tó rí bí gbogbo ẹsẹ̀ dùn ah, gbogbo ẹjẹ́ adélé yìí náà tiwa ìkọ́kọ́lọ́ lè kọ́pì ìṣesí kan wá nínú ẹ̀sìn kan wá Islam oyè ni Ànábì ni man tashabbaha bi qawmin fahuwa minhum Ànábì lẹni tí ń bá ń kan òun náà ti dára wọn bí ọba yìí ṣe dá lẹ́yìn tí wọ́n pa náà wọ́n pa wọ́n pa ipa títí tó fi dàárọ̀ yìí ẹ̀rọ mi nílẹ̀ Egypt òun náà lọ́ba yìí Egypt yìí náà ni kọ́lá mọ́sá ìṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwòn lẹ Yorùbá wọ́n fara sí Egypt yìí púpọ̀ ju Maka àti Madina lọ ìdí sì máa ń dìjà wọn pẹ̀lú àwọn àfa Maka àti Madina òun náà ni pé ẹ má sòòsà ẹ má ṣẹbọ ẹ má sì jálàbí ẹ sì má sì bídíà ẹjẹ àṣebá náà sì gbé kalẹ̀ nítorí ìjà náà nìkú sí nǹkan mi tó ti jẹ́ pé wọ́n fẹ́ rí tẹ́lá àfa Maka àbí tẹ́lá àfa Madina wọ́n pèfà kan ọ̀rẹ́ àtẹ́lá ní Egypt da maka àti madina torí egypt yẹn àwọn afa sunna díẹ̀ wà ń bẹ èyí tó pọ̀ jù àwọn afa àtọ́jú kí wọ́n ti sọnù ọba dawi yìí egypt ló ti dìde àwọn afa gbà wọn wá ń ṣe títí tó fi di pé àwọn baba tó wà náà gbà nílẹ̀ yorùbá ń bí àwọn náà bẹ̀rẹ̀ sí fi sin lọ tó kò sí láì fi bí kéèyàn máa ṣe nǹkan kọ́wọ́ padà wá rí i pé kíní yìí wọ́n ní kọ́ kéèyàn ó sì wá tún un ṣe ọlọ́run ó sì wá ṣàforíjì yìí tó ti ṣe èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run ṣàforíjì fún gbogbo àwọn bàbá wa tí wọ́n ti dálẹ̀ ọlọ́run ṣàbà ṣàforíjì fún ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ìbádàlá ẹ̀yìn arúsìn ọlọ́run ومن الأدلة التي تدل على أن الاحتفال بدعة àwọn ẹ̀rí tí àwọn náà tá a máa fi ṣàlàyé fáwọn tí ò tí yé alhamdulillah ní ti ń dínkù díẹ̀díẹ̀ kódà bíi tíjọ́ mọ́ àmọ́ ìṣòro àwọn kọ̀ọ̀kan náà tó ń sì ń gbérí wípé àwọn fẹ́ ṣe kínni àwọn fẹ́ ṣe mòlúdì tí wọ́n máa ń pè wá wọ́n máa fún wa ní invitation àìsàn wọn lu gan kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ náà ráyè ṣe dáadáa mọ́ recession náà ó ti reduce ẹ̀ àmọ́ àwọn ẹni tí nǹkan báyé tí wọ́n bá pè lẹ́sìn fún ẹni wọn bá tọ́rọ́ kọ́pọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ náà yóò sì náà torí ọlọ́run kò ní mà pé ọlọ́run ò ṣe kínni ọlọ́run ò fọwọ́ sí alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ lọ dì mú nípa ọ̀rọ̀ mọ̀lúdì òun náà ni pé ẹ̀sìn ni wọ́n pè é àwa wá lásìkò ànábì wọn ò ṣe é ànábì ọ̀pẹ nìkan kalẹ̀ náà àwọn sàhábà báyìí kó ní ẹja sọjọ́ bí mi ànábì ò sì pa àwọn sàhábà láṣẹ pé ìlú tẹ bá wà o ẹsọjọ́ bí mi ń bẹ o sẹ́ẹ̀mà pé òní ni ọjọ́ bí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́mù jáàmì lẹ́nu àwọn mùdírù mùdírù lè kéwù ẹ sì máa rí wọn lérí Facebook ẹ máa rí wọn lérí Twitter tí wọ́n máa sọ pé àwọn ń ṣe mòlúdì àwọn ń ṣe bẹ́ẹ̀dẹ̀ fúnra wọn nígbà ìmáàmù àti mùdírù bá wọn ń ṣe bẹ́ẹ̀dẹ̀ kí ni kí àwọn jama máa ṣe ọ̀rọ̀ ní dàrú gan ni àwọn abéèrè pé tó ní tó ń ṣe yìí sàábà wo ló ṣerú ẹ̀rí àwọn náà sàn dúpẹ́ bọ́lọ́n fáwọn náà lẹ́mìí ní táwọn kiri yóò ṣe àwọn pastors làwọn náà bẹ̀rẹ̀ sí ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kọ́lọ́mọ́sá bá fọ̀nà mọ́ wọn. alákọ̀ọ́kọ́ tó jẹ́ àmà wípé kì í sáré ẹ̀sìn ó ní pé ìkítàmàlà dínú fi àyàtọ̀ rasulillah lásìkò ànábì lẹ̀sìn ti pé kò sí ẹ̀sìn kankan táàbì súnmọ́ lọ́hùn táà ọlọ́wọ́n bá ní al-yawma ọlọ́wọ́n bá ní lẹ́ni akmaltu lakum dinakum àti parí gbogbo ntẹ́ẹ̀fì sìn ọlọ́ àti parí gbogbo ntẹ́ẹ̀fì ṣe kínní tẹ́ẹ̀fì sìn ọlọ́ wa atmamtu alaykum ni'mati a sì ti yọ́nú sí yín ọ̀rọ̀ dìtò lakumul islam dina islam náà la sì yọ́nú sí lẹ́sìn tẹ́ẹ̀ máa ṣe àti parí ìdẹ̀ra wa lérí yín ayọ́nú sí islam fún yín kẹ́ẹ́ máa ṣe àti parí ẹ̀sìn yẹn òun náà ni evidence òun ni ẹ̀rí ipe ẹ̀sìn míì tó bá tún wá tí ó bá ṣe lásìkò ànábì pé kìí sara ìtọ́lọ́wọ́n bá ń rìn fáàsì torí pé tí wọ́n bá ti parí nǹkan a gbọ́dọ̀ tún ṣe nǹkan míì yàtọ̀ sí ti ó wà nínú èyí tí wọ́n ti parí alákọ̀ọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ nìkan bá wá gbé ẹ̀sìn míì dé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún méje tí wọ́n sọ fún wa pẹ́sìn ni a sọ fún pé àwọn ti parí ẹ̀sìn ká nàbí ò tó kù èyí tí wọ́n gbé wáyé kò kí ń ṣe ẹ̀sìn tó jẹ́sìn ni ọlọ́run ọ̀ràn ti sọ fún ànábì kó tó kú àbí ká ànábì ọ̀ràn ti sọ fáwọn sàhábà kó tó ṣe kíni kó tó jáde láyé nígbà ọlọ́run dákẹ́ lérí ẹ̀ ànábì dákẹ́ lérí ẹ̀ wọn ò gbé wá lẹ́sìn fún wa lẹ́yìn ọgọ́rùn ún kejì lẹ wá ní mòlúdì tẹ̀sìn à adépẹ̀yìn lẹ̀ máa tẹ̀sìn ẹ̀sìn ti parí ìmáàmù Malik rọ̀dí Allah inú àwọn àpá àtàntẹ̀lẹ́ láfíríkà náà wọn máàmù wa onífàmálẹ̀ yẹkùn yawma idhin dina ó ní gbogbo ní tí ọba ti jẹ́sìn lásìkò ànábì láàyè kun lìyàwó màdìyìnà kò lè jẹ́sìn lẹ́nìí kò lè jẹ́sìn lẹ́nìí. ìtàn máa ń fi ń sẹ̀sìn níjọ́ àkọ́kọ́ yẹn òun náà làwọn náà máa fi sẹ̀sìn tàbí jáde láyé. wọ́n yìí lálàá ká wá pé wọ́n lálàá wọ́n ní ká máa ṣe báyìí ní ẹ̀sìn ṣé ìwà oníhùn náà fẹ́lẹ́ yìí kẹ́sìn ọba yìí olóhùn gbé kíní ìkalẹ̀ kọ́ máa jẹ́sìn irọ́ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yà orísun ọlọ́run wọ́n lànà náà sọ̀ twenty three years òun ni ah, ó lò lẹ́yìn ìgbà tá a gbé dìde gbogbo twenty three years yìí ànábì òjíjọ́ kan kó yẹn sọ ábà o òní ni bẹ́ẹ̀ dé mi o òní ni mo lùdù mi o ó dé lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn sọ̀hábà náà ò ṣe lásìkò ànábì wọn ò sì ṣe lẹ́yìn ìgbà tá ànábì lọ ànábì ni man ahdatha fi amrina hadha ẹni bá tún hun ẹ̀sìn kan nínú ẹ̀sìn wa yìí máa lè sàmínú èyí tí ò sí níbẹ̀ táwa pè lẹ́sìn tí ò sí nínú tá a ṣe fọwọ́rọ́dùn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àwọn sọ̀hábà al-kiram gbogbo àwọn tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn pátá kò sẹ́ni kankan tí alákọ̀ọ́lẹ̀ ipe ó ṣe bẹ́ẹ̀dẹ̀ fanabi abubakar ó umar ó uthman ó ali ó ṣe wa tabi'un gbogbo àwọn tó tẹ̀lé wọn àwọn sahaba àwọn náà ò sí àwọn yìí ni wọ́n sì nífẹ̀ẹ́ ànábì jù nítorí tẹ́ bá bí àwọn dáńsẹ̀ mọ̀lúdì bí ṣe ń kó irinṣẹ́ irinṣẹ́ àwọn nǹkan sọ̀rọ̀ ni wọ́n mọ̀ rúṣẹ́ káàkì ni wọ́n mọ àwọn míràn tó ń bá sọ oye wọ́n mọ pa màlúù oye wọ́n rárá èsì yẹn àwọn yẹn máa jẹun kí lẹ́yìn sí wọn nítorí pé àwọn fẹ́ràn ànábì wọ́n ní ká sọ fún wọn yé pé àwọn tó fẹ́ràn ànábì jù yín lọ ẹ wọn ò ṣe mọ̀lúdì àwọn sì fẹ́ràn ànábì jù yín lọ àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sàhábà àwọn náà ò ṣe àwọn mọ́mù mẹ́rẹ̀ẹ̀rin oyè wọ́n ní wọn ò ṣe Hasan al-Basri nínú àwọn àgbà tábì ni kò ṣe mọ̀lúdì Sufyanu Thawri kò ṣe mọ̀lúdì Imam Maliki kò ṣe mọ̀lúdì Imam Ahmad kò ṣe mọ̀lúdì Abu Hanifa kò ṣe mọ̀lúdì Shafi'i kò ṣe mọ̀lúdì tọ́ wọ́n ní kọ́dà gbogbo jẹ́rẹ́sìn tá a máa ń kà wọ́n wà ń kíw láti tá ń kíw àtàwọn àtàwọn tá a kẹ́ ọlọ́dún mẹ́jọ àtàwọn tá a tún lọ yunifásitì àkọ́ ọlọ́dún méje wọ́n ní gbogbo wa tá a bá a ṣe ń kéwù láàmà pé báàbù kínní báàbù báàbù ùdù báàbù sọlá báàbù nìka ibi akéwùdé níṣẹ́ wọn ní chapter nìka chapter ẹ a ṣe kó ma oye ẹ dákun wọn níjọ́ la sí tíra nílé kéwùdé bíi báàbù mòlúdi kò sẹ́ni ó kéwù ní wá ń bí tó ní tíra tá nílé kéwù àwọn akéde bíi báàbù mòlúdì wípé ètò abẹ́kọ́lé nìwọ̀n náà ní ẹ̀sìn kan tá à ń pè ní mòlúdì táwa máyà wá lérí ẹ̀ láti má ti sì wá wọn ní kò sínú tẹ́lẹ̀ àwọn afẹ́sìn abẹ́lẹ́ nǹkan lọ́mọ sáà fi wá mọ̀nà ẹ̀yọ́ máa yá wa mòlúdì ọdún ni tí wọ́n máa ń ṣe àwọn kan máa ń ṣe tiwọn ní eh, on the twelve Rabiul Awwal táwọn bá ti ṣe àwọn ò ní ṣe mọ́ lẹ́yìn ìgbà yẹn àwọn náà tó máa ń bú àwọn tí wọ́n máa ń ṣe kọjá ìjọ yẹn tí wọ́n sì mọ̀ pé gbogbo wọn náà oyé oyé eré àánú náà ni gbogbo wọn wà ìbádàlá ọdún wa méjì péré ni ọdún àwẹ̀ àtọdún iléyá lọ́dọọdún láàṣì máa ṣe ayẹyẹ ìlà máa wọṣọ ìlà máa jẹun ìlà máa jẹran láà máa ṣe ayẹyẹ pé à ń sọdún anabi ni kọ́ni abdalakum bihima khayran anabi ni gbogbo ọdún tẹ́ ẹ bá ń ṣe kémi ó tó dé ẹ má ṣe ọdún yẹn má o ẹ sì má ṣe mí ìmọ̀lẹ́yìn ọdún léyà àtọdún ààwẹ̀ mòlúdì ọdún ni ẹ gbọ́dọ̀ àwọn ọmọ kíra wọn akú ọdún mòlúdì akú ọdún mòlúdì nídìí bẹ́ẹ̀ gbogbo àwa tí a ṣe ẹ má jẹ́ àbá wọn ṣe àwọn tí wọ́n ń ṣe náà kán lè túbá lọ́dọ̀ bá allah subhanahu wa ta'ala ibadallah ẹ̀yin orísun ọlọ́run ọba wa nasalula an yahdiyana suratul mustaqim kọlọmọ sàfiwá mọ̀nà ojú ọ̀nà tọ́tọ́ suratul ladina an'amta alaihim ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run àtàwọn sahaba wasitakfuruhu ẹja wọlọ́wọ́ balala foríjì lérí gbogbo ìta àti sísẹ́yìn innahu huwal ghafurur rahim ọlọ́run lọ́ba aláforíjì ti kẹ́ni. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa wasalaatu wasalaamu ala rasulillah ike ọlọ́run ọlá ọlọ́run kọ́ba nabi wa muhammad ashadu an la ilaha illallah wahdahu la sharika lah à ń jẹ́rìí pé ọlọ́run ọba òun náà lọ́ba tá tó ṣe ni tó sì lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn ọlọ́run wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu à ń jẹ́rìí pa Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ni ẹrú Ọlọ́run ọba ni ibadallah ẹ̀yà orúsùn Ọlọ́run wa min al-mukhalafati ash-shar'iyyah fil mawlid nabawi nínú àwọn àṣìṣe tí ń bẹnu mòlúdì tí gbogbo wa náà tàbí jọ dá wa lójú pé kèé sẹ̀sìn àwọn tó ń rí kan kan mọ́ àwọn oníranà nínú ẹ̀sìn àwọn ni wọ́n máa ń ṣe é àwọn náà máa rí àwọn àṣìṣe yìí tí wọ́n wáá jẹ́ àmọ̀ pé áà àwọn ẹni yìí wọ́n mà ti sọnù alákọ̀ọ́kọ́ nínú àṣìṣe òun náà ni takdhibullah wa rasul wọ́n máa parọ́ mọ́lọ̀ ipe ọlọ́run ọba ló ní káwọn ṣe mòlódì wọ́n ní ọlọ́run ọba pàṣẹ bẹ́ẹ̀ ni wọ́n wàá mú àyà kan wá ní koran tí ọlọ́run ọba ní inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima wọ́n ní ọlọ́run ọba òun òun ṣe salatu fa nabi àwọn malaika náà ṣe salatu fa nabi ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa ń sàṣàlátù fún ànábì wọ́n ní aya yẹn láyà mọ̀lúdì kápẹ́ńtà náà àti bíríkìlíà nísìn ó ti jẹ́ ó yé òun náà pé irọ́ lèyí ti ń sekínì èyí ti ń bẹ́ ńlẹ̀ yìí ẹ̀dá kan ṣe rọ̀bì làwàlì oyè ibẹ̀ ni wọ́n ti ní ká máa ṣe àṣàlátù fún ànábì ìṣèjọ́ kejìlá ni ká máa ṣe àṣàlátù fún ànábì sọ́dí gbàtà bá kójọ ká tó máa ṣe àṣàlátù fún ànábì wọ́n ní ká máa ṣe àṣàlátù ní gbogbo gbà àjòkólẹ̀ lóru à lọ́wọ́ ká tó di pé àṣàlámà àtún sálámà tán ká máa sàlátù fún ànábì púpọ̀ ní gbogbo àsìkò ní gbogbo ìgbà jẹ́ pé ẹ̀rí tí wọ́n mú wá yìí wọ́n máa fi ń tu àwọn tí ọba kéwú wọ́n máa fi ń tu wọn lójú ni àsàlátù ṣíṣe fún ànábì kìí ṣe mòlúdì ẹlẹ́ẹ̀kejì mòlúdì kò wá lọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ ni olóṣù mọ́ ọ̀kan nínú àwọn òyìnbó tí wọ́n máa ń kà nípa Islam obìnrin ni wọ́n wá ń kà nípa festivals àwọn Islamic festivals àwọn ọdún àwọn mùsùlùmí ọkàn fẹ́ mà nípa ẹ̀ ó kà nípa ọdún léyà ó kà nípa ọdún ààwẹ̀ ó tún wá rí kan tí wọ́n ń pè ní ọdún mòlúdì ó wá kà nípa ẹ̀ ó ní òun discover pé ọdún ààwẹ̀ gbogbo mùsùlùmí ayé ni wọ́n máa ń ṣe papọ̀ ọdún léyà gbogbo mùsùlùmí ayé ni wọ́n máa ń ṣe papọ̀ ó lóun wá wọ ọdún mòlúdì òun rí i pé kálukú ń ṣe tiẹ̀ Rabiul Awwal ẹlòmíì ò ṣe tiẹ̀ ń bẹ̀ Rabiul Thani ẹlòmíì inú Rajab ẹlòmíì inú Sha'ban ẹlòmíì ẹ eh, aṣámukọ̀lá bí ọba jẹ́ pé ásámù na asamu tí ó dé gan oyé ẹlòmíì bá tún ṣe nínú àwẹ̀ àmọ́ bídí àti inú àwẹ̀ ti wà ńlẹ̀ òun náà ni ìrẹ̀lẹ́ tòlùkọ́ dìrì kọ́mọ bàbá fẹ́rí gbára wọn òyìnbó yìí wá ní òun ti wá discover pé kò kí ń ṣe ọdún àwọn mùsùlùmí pé fẹ́ẹ̀kì ọdún tó bá jẹ́ ọdún àwọn mùsùlùmí níjọ́ kan náà ní gbogbo wọn ṣe kíní ní gbogbo wọn ṣe òyìnbó gan sọ fún wa pé mòlídìí ṣe ẹsẹ̀ oyibo tí ì ṣe mùsùlùmí olùkàtàn ẹ̀yin àfa tàfàkàhù bìtì ayé ti kọjá ká máa ta àwọn èèyàn àwọn èèyàn sì ti ń gbọ́n ẹ̀kọ́ sì ti àwọn èèyàn kì í ata ajẹ́ yorùbá nìkan là ń kọ́ àwọn èèyàn ní súnà àwọn àlùfáà ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní súnà fídíò ń bẹ ọ́díò ń bẹ èyí tí wọ́n fọwọ́ kọ́ ń bẹ láwọn òyìnbó tí wọ́n ti gba súnà láwọn àgbààgbà ayé gbogbo wọn ni wọ́n ara tá a fi mọ̀ pé mọ̀lúdì kò sínú tá a lè máa fi sin lọ́hùn òun náà ni pé mọ́sùmù sùfìyà ṣe rí mọ̀lúdì òun náà ni ọdún àwọn súfì tẹ́bára àwọn tí wọ́n ń sin mọ̀lúdì ninety nine percent wọn àwọn súfì ni yóò bá jẹ́ tìjàníyà yóò jẹ́ kọ́dìríyà yóò jẹ́ ìkìlàsíyà yóò jẹ́ rúfàáyíyà yóò jẹ́ àwọn yàyàyà ẹ̀ pọ̀ gan kọ́lọ́ mọ́sàdún yà dáadáa kọ́lọ́ bá tọ́ wọn sọ́nà kọ́ bá fún wọn mọ̀nà ojú tí dúdú àwọn ọmọ tí ń lọ mọ́láyé wọ́n kà máa wá àwọn àsìkò kan táwọn fi kó àwọn èèyàn jọ táwọn sì gba tọrọ kọ́bọ̀ lọ. ìkíni wọn wá bẹ́sì mú kò bẹ́sì mú àwọn ṣẹ̀fẹ́ wò má. yansuruna turkahum al-mubtada'a wa aqa'idahum al-munharifa wọ́n wá lọ opportunity mọ̀lúdì yẹn láti máa polówó àwọn ojú ọ̀nà wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá lẹ pósítà yẹn wò ó tẹ̀ bá jẹ́ ṣéwù kíníkan yóò jẹ́ ṣéwù kíníkan àlífà láti bá fi polówó àwọn bídíà ẹ mọ̀ pé kí wọ́n máa sọ̀sọ́ kú sọ mẹ́ ọ̀kan tó ní ó ní gbogbo ẹ̀yin tẹ wá sí mọ́lúdì yín òun fẹ́ fún yín ní oògùn owó tọ́jẹ́ pé ẹ̀ ní má ẹ lọ lè wá ojú màálù mẹ́rìndínlógún pẹ̀lú atari mẹ́rìndínlógún ibi mọ́lúdì ló ti fún wọn ẹ mọ̀ wá ju ojú màálù kọ̀ọ̀kan sínú agbada gbóná pẹ̀lú atari rẹ̀ tẹ́ ẹ bá wá lọ tán ẹ wàá fi ṣe nǹkan báyìí gbogbo àwọn tó wà ń bẹ̀ ní wọ́n bá pariwo sheikh Allahu akbar ẹ dákun èyí tí ojú màálù ní màálù gan fún rẹ̀ láì yọjú ẹ̀ tó lè tó ayé èèyàn ṣe ẹ dákun jàmá màálù gangan ló dídí ebi ipa wa lọ́ka la fi pa àbí òun kàn lágbára láti gba rẹ̀ lẹ̀ bóun ni ó ṣe wá gba àwọ̀ọ́lẹ̀ lọ́wọ́ ayé àbí lọ́wọ́ òsì láti wá gbójú rẹ̀ gbogbo àwọn àfáà sìn ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí tí wọ́n bá gé ejò láàrin tí wọ́n bá gé ejò láàrin ejò yẹn ti mọ̀ pé òun lọ lè kú àmọ́ òun tó kú òun ẹni tí eyín òun bá bà àbí tí ẹnu òun bá bà òun ó tu oró sí i la oró tó kù tí wọ́n ń tu sáwọn àfa sunna lánìsín oró ló kù tí wọ́n ń tu sí ẹ bá gbọ́ tẹ́nìkan bú àfa sunna oró ní tu ó ti ó ti ó ti finish because òdodo ti clear everybody àwọn yẹn ti ń ka Quran pẹ̀lú òyìnbó àwọn yẹn ti ń ka Quran pẹ̀lú èdè French àwọn ẹni ká kùránì pẹ̀lú àwọn èdè àwọn ẹni tí ń kéwú kò sí bójúbójúmọ́ kíní yẹ̀sìn ní ẹ̀mẹ́rin wa kèé sẹ́sìn ẹ̀jù nù nítòkù táyé táyé dúró lélẹ́rì nù kọ́dún tó wá lọ má tẹ̀lé èèyàn pẹ̀lú afọ́jú máa béèrè níta ń ṣe yìí sọ́lọ̀ ní a ṣe ní a abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó àbáfin wọn mọ́nà àtàwọn náà Ibadallah oríṣi ọ̀rọ̀ ni wọ́n máa sọ ń bẹ̀ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ní tọ́jẹ́ pé yọ́ọ́ máa tako sharia Islam nínú àwọn mukhalafat tí wọ́n máa ń ṣe tó kù díẹ̀ káàtó nínú mọ́lúdì yìí òun náà ni pé wọ́n máa ń yan ànábì láyìn ìboro wọ́n làwọn nífẹ̀ẹ́ ànábì ànábì ńlá tuturu ni ànábì ni ẹ máa ń yin mi láyìn ìboro gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe yin ànábì Ìsá láyìn ìboro tí wọ́n fi pè lọ́mọ ọlọ́ tí wọ́n fi pè ní ọmọ ọlọ́ àwọn kan tún yin láyìn ìboro wọ́n pè wọ́n lòun gangan lọ́lọ́ tẹ́bá bá ti wọ́n ní kọ̀sídà kan tí wọ́n máa ń kà wọ́n ń pè ní kọ̀sídà tó lè bóri da àfa àbúṣe rí òun lọ́kọ́ wọ́n làwọn fi yin ànábì wọ́n máa wá ka wọ́n máa kọrin fàyín nàmi júdi kàdúnìyà wàdọ̀rọ̀ta ha nínú tí wọ́n máa ń wí òun náà ní pé ìrí ànábì nínú ọrẹ rẹ láti yọ ayé àtọ̀run wọlọláyé wọlọsílọrun òmìnira olùmíka nínú màwọn ànábì ilmu lọ́ọ̀hì wal qalam ìmọ̀ aláwòlè mahfuz tọ́lọ̀ ọba kọ gbogbo kádàrá nǹkan sí àti kálámù tí wọ́n fi kọ́ wọ́n tíntín ni nínú ìmọ̀wọ́ ànábì ànábì sì ń béèrè pé wàkúrọ́ bí sí ní ìlímà ẹni tí òkè òun náà ti máa kọ̀rẹ́tì ọlọ́run sàlékún màmí o sàlékún màmí o ń ibi kọ́ ọlọ́run sàlékún wọ́n wá ní gbogbo ìmọ̀ tọ́lọ́run ọba nìkan tọ́jẹ́ pé òun nìkan lọ́mọ wọ́n ní nínú mànábì wọ́n ti yọ tíntín bẹ̀ tíntín wọ́n yọ ń bẹ̀ nínú mànábì eléyìí ti pọ̀jù fún ànábì sallallahu alayhi wa sallam àwọn mẹ́ta ní ẹ̀ mànábì ní ìtẹ́bá mànábì ànábì gangan ní igi ìtìyẹn ọlọ́run tọ́lọ́run fi tiẹ̀yìn tẹ́ fi gbogbo wóróworó tẹ́ ń wí yìí kọ́ bọ́pọ̀lọ́ yìí mú wá ànábì ní kul innama ana basharun mithlukum anabi ni ọlọ́wọ́ bá ní kí n sọ fún yín pé basharun mithlukum èèyàn bí ẹ̀yin náà lèmi náà o yóò ha ìlàyé wọ́n kàn ránṣẹ́ sí mi náà lásán ni o ẹ má pè mí lọ́lọ́wọ́ bá o nígbà míì wọ́n pè anabi gan lọ́lọ́ nígbà míì wọ́n náwó báyìí ni wọ́n máa pè ya muhammad ya muhammad fansuru ni muhammad ya rasulallah ìlà anabi ràn wá sí ìlà anabi kún wa lẹ́yìn ìlà anabi wà pẹ̀lú wa ìlà anabi mọ́rísì kì í wá fún wa gbogbo àwọn kátikati wọn ni bídíà náà ni wọ́n máa ń jẹ́ nínú àwọn orin tí wọ́n máa ń kọ́ mòlúdì nínú tíra búrídà yìí búrídà yìí wọ́n kọ́kọ́ ká ànáká tó bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n fẹ́ ṣe yá akramal khalqi máàlì man alóòdù bihi, akùwọ́tọ́ jẹ́ pé wọ́n lọ́la pọ́n lẹ́jù gbogbo àwọn ẹ̀dá ọlọ́run kò sẹ́ni kankan tá máa ń sá lọ́dọ̀ rẹ̀ nígbà ìṣòro siwaka yàtọ̀ sí wọn nìkan min hululi inda hululi alhadith alhumami gbogbo gbàtí wàhálà bá dé a ní sá lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ láwọn sẹ́kìnní láwọn sábọ̀ tí wọ́n bá jẹun tán yóò tán ní mòlódì wàláhì wọ́n sì pèsè wọn lánàbì ipe ànàbì ti wà lódòkúlẹ̀ ànàbì ti ń bẹ́ Madina tó kú síbẹ̀ ẹ wà pé ṣé àdé muslims ṣé mùsùlùmí náà làwọn lè yà bí ìran míì èyí tó tún burú jù bẹ́ẹ̀ lọ wọn a máa sọ nínú ẹ̀ àgáni òun náà nìkan lè kó irinṣẹ́ ìkọrin wọ́n wá pe àwọn kan ní àgákírù lọ́kùnrin wọ́n pa àwọn kan ní àgákírà lóbìnrin àwọn ọmọge àtàwọn mìíràn tó ti jẹ́yàwó lé náà tí wọ́n sunlé wọ́n láwọn ni àwọn máa ń kọrin fún wọn ní mòlúdì wọ́n ń fún wọn ní àzákírù àbí obìnrin máa jẹ́ àzákírà obìnrin àtọkùnrin wọ́n máa wá kọrin wọ́n máa jó wọ́n máa nára wọn lówó àfọwọ́n máa ṣe lọ́wọ́ báyìí yóò sì gbé béèlì owó lọ́wọ́ yóò sì máa ju ságbádẹ́ ọba adásùkò tí wọ́n kọrin wọ́n máa wá rọ̀jò owó lera wọn lérí nígbà tí wọ́n bá wà lágbo fàṣọmọ́ àbí agbo obìsẹ̀rì gbogbo eléyìí náà ni wọ́n fẹ́ pè lẹ́sìn fún wa ọkùnrin àti obìnrin wọn máa jó papọ̀ wọ́n dábàá kírun káwọn ọkùnrin wọn wà lọ́tọ̀ kóbìnrin wọn wà lọ́tọ̀ àbí nítorí fìtínà free mixing ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ gbogbo àwọn èròjà akọrin táwọn onífújì fi ń kọrin ẹ̀rí pé náà làwọn náà máa ń lò ọlọ́run wàmí náà nàásì máa ń yẹ̀sítẹ́rì ìlàhùn alhadith lè yùtí la ànsẹ̀bí ilẹ̀ láhì bẹ̀rẹ̀ ìrẹ̀ ìlú ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n bá ń ra orin tí wọ́n náwó sínú orin tí wọ́n ń kọrin wọ́n kò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba láì ní ma wọ́n yẹ takida hosùwà wọ́n wà mú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba bíntín ọ̀là ìkàlàhùn adáàbò mọ̀hìn ọlọ́wọ́n ọba ni wọ́n gbọ̀rọ̀ wá jẹ ìyà ìyà tí ma yẹpẹrẹ ẹni ọlọ́run sọ ilé ẹ̀yọ́ máa yá mi bẹ́ẹ̀ bá débi wọ́n ti ṣe mọ̀lúdì ẹ̀ máa wá bèrè pé ṣé onífújì kan ní ìmplẹ̀ ń ni àbí àwọn ní hip ìlú tí wọ́n máa lù ó ìlú àwọn fújì wọ́n máa wá kọrin ẹ̀sìn ní abẹ́rẹ́ gbogbo ẹ̀ náà ìlànà ṣètọ́ni àwọn kan bá débi pé wọ́n lọ lè ṣe kéèkì kéèkì tó tóbi dáadáa wọ́n sì kọ́ Muhammad sila wọ́n wàá pera wọn wọ́n wàá kọ́ tiẹ̀ alif ba ta àbí ká ní wahidu ìtìlẹ́ni tálátà ọyẹ ta gbogbo ohun táwọn táwọn sọ yìí ọjà mọ̀ pé yàrá pé eré nìkan ò pé dáadáa gbogbo àwọn kàtìkàtì yìí kò sínú Islam ẹni tẹ́ ẹlẹ́yìn kéékèèké fún mi gan ó wà nù sáré àwọn tó wọ́n dá bẹ́ẹ̀dẹ̀ ilẹ̀ tí wọ́n ń ṣe inú ẹ̀sìn wọn wọ́n yẹ ṣe fún kú alàyè náà máa ṣe kíni ni wọ́n máa ṣe fún àdébìtì alẹ́ ṣe fún kan ti kú ẹni gbogbo àwọn kíní ẹni pé kò sínú ẹ̀sìn lóòótọ́ nínú àwọn mukhalafat òun náà ni pé ìkọ́kọ́lọ́ lè kọ́pì bẹ́ẹ̀dẹ̀ wá nínú kìrìsìtẹ́nìtì wà ní Islam crime ni ẹ̀ṣẹ̀ ni àdébì kọ́ káfíkì ní kankan máa fi àwọn ẹlẹ́sìn mi nílẹ̀ anábì bá débi yẹnu gbà anábì ní khaliful mushrikin àfùl liha anábì ní ẹ̀dá arúgbó ayé ṣe ẹ̀dá ẹjọ́kùnrin kẹ́ẹ̀fì yàtọ̀ sáwọn ẹlẹ́bọ̀ tí wọ́n bá ń bọ̀ lọ́kàn ẹni tí máa ń fọ́nrún gbà rẹ̀ kí ni anábì fi wé kìí ṣe lẹ́bọ̀ àmọ́ àpẹ́ránṣẹ́ rẹ̀ jọ ọ̀dàwọn oníṣàgó àyílájú débi ká máa fọ́nrún gbà anábì ní àfùl liha nínú ẹgbàá wọn ni àrẹ̀kùn liha ẹjọ́ kẹ́ẹ̀bà yàtọ̀ sáwọn tí wọ́n ń bọná àwọn tí wọ́n ń bọná Madina bóò ní apẹ́ránsì wọn wọ́n máa ń fárun gbà wọ́n máa ń dárun mọ́sí wọ́n sùn ṣàwárì ẹlẹ́bìnrin ẹ̀yẹ gẹrun mú ti ẹ̀dí kẹrun gbà yín ẹ̀dí kọyọ dáadáa nígbà wọn ní ká má kọ́ ṣe àwọn tí èsì mùsùlùmí látara apẹ́ránsì lásán ká wá pé àlọ́ lè mú ọdún kan wá ayẹyẹ kan táwa apply sínú Islam táwa ní àfin ní sí àpọ́nlẹ́fà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábìwá ọjọ́ abẹ́lẹ́ wọn kọ́ lọ́mọ́sá ìsànú wa ẹ wá ní dé ibi mọ̀lúdì kan àbí ká ẹgbọ́ tí wọ́n ń ṣe àbí kí wọ́n máa bú àlù súnà àbí kí wọ́n máa fi súnà sí yẹ̀yẹ́ ńbẹ̀ èpè eléyìí tá à ń ṣe ìyọ́dá àbí ọ̀dá ajẹun àbá jẹun alùlù àbá lùlù àwọn fáṣẹ wáṣẹ fún wa bí wọ́n ṣe wáṣẹ inú wa dùn ọmọ igi àtàgbà àjò aliyesu wa amada ẹni bá lélẹ́yìí ò ní dùn mọ́ ànábì ọmọ àlè ah mo ní ah, ah, a'udhu billah wọn ò sì fẹ́ràn ànábì tí wọ́n fẹ́ràn ànábì tó yẹ kán máa ṣe àwọn òpin àwọn tó fẹ́ràn ànábì síwájú wọn ò ṣe léyìí wọ́n máa ń tẹ̀lé súnà nábì ni bá níbi ṣe múra wọn múra bá níbi ṣe ń jẹun wọn jẹun bá níbi ṣe rìn wọn rìn gbogbo ìwà nábì pátá ni wọ́n máa ń tẹ̀lé àdéhùkà nábì wọn iṣẹ́ bọ́ wọn ejó ogun wọn iṣẹ́ ogun wọn egún ìwà ọ̀daràn tí wọ́n tẹ̀lé ànábì ni tí wọ́n lè yẹn tẹ̀lé ànábì wọ́n máa tẹ̀lé àdéhùkà nábì ànábì yẹn ṣe ànábì yẹn ṣe tí wọ́n bá lọ́wọ́ tẹ̀lé ànábì ọ̀hún máa tẹ̀lé súnà rẹ̀ nínú ìjọsìn òní innovation òní sí bídíà tí wọ́n bá lọ́wọ́ fẹ́ràn ànábì ọ̀hún máa wùwà bá ànábì ṣe ń wùwà ọ̀hún máa kọ́ṣe ìwà rẹ̀ ọ̀dànù ẹbí ọ̀dànù ara ọ̀dà aládùúgbò ó jìyàn dáadáa ó sì máa ṣiṣẹ́ aláàdì tó máa fi jẹun ètò wọn ń pè ní ẹ̀yàn kọ́ṣe ànábì wa Muhammad ọlọ́wọ́n bá aláà ó ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ìrẹ́ ànábì sọ fún wọn yí pé tí wọ́n Muhammad ní ká ẹ yuhibbukumullah ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ yín àwa rí i pé tí wọ́n ń ṣe wọn ò fi tẹ̀lé ànábì ẹ̀dọ́ bá sì ní ànábì ṣe kọ́ wá sọ àdúgbò tí ànábì ti ṣe yóò sá wà nù àdìsí kọ́ wá sọ àwọn àtàjọ wà ń bẹ̀ tí wọ́n jọ ṣe ọkùnrin mélòó ni obìnrin mélòó ni búrẹ́dì wọn jẹ ni òróró ni wọ́n lá ni epo ni o kọ́ wá sàlàyé tí wọ́n fi ṣàlejò ń dán àwọn mínírààsì wo ni wọ́n mu wàrà ni àbomi lásán ta ló sọ̀rọ̀ ń bẹ̀ ta ló gbowó wàllá gbogbo wọn náà mọ̀ pé àdádálẹ̀ ni ètò wọn máa sọ ni pé àdádálẹ̀ tó dáa ni anabi sì ni kúlù bídí àti ntọ́láàlà anabi ni gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn wa ànú ni kéèyàn wá ní ànú kan bẹ tó ti kí ni tó dáa ẹ dákun torí tọ́lọ́ wọn bá wa àwọn àfa kan lọ́kọ́kọ́ dá lẹ́lẹ́ yorùbá àwọn bàbá kan ti ṣe kọjá wọ́n fi pèpè sẹ́sìn ẹjọ́ lásán nù àwọn bàbá yẹn nígbà míì ó lè mọ́ wọn pé kì nígbà míì ó sì lè kílíà wọn kán wò pé ẹjẹ́ àṣẹ báwọn nàṣàrà ń ṣe ń ṣe àwọn Yahudi káwa náà lẹ́rọ àwọn ọmọ wa fà ṣẹ́ni gbogbo àwọn excuse yìí kò wọnú ẹ̀sìn nítorí sọ fún wa yìí pé àti Allah wa àti ó Rasul ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé ànábì nígbà tá ànábì ò ti ṣe yẹn wọn ni ká dáadó ká má ṣe gbogbo àwa tí à ń palẹ̀ mọ́ àwa ti sọ tiwa ó kù sí Ọlọ́run tọ́wọ́ dẹjọ́ àkìyàmà man amila amalan laysa alayhi amruna fawarad ànábì lẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí èsì pé ọlọ́run bá ní ó ṣe tá ànábìyàn ní ó ṣe ọlọ́run nígbà ọdún alikiyama o bídíà innovation àdádálẹ̀ nínú ẹ̀sìn òun náà ni mólídìí nàbí birthday of prophet muhammad sallallahu alaihi wa sallam birthday ká mójútó wáàsí láà máa ṣe fáwọn èèyàn a máa ṣe wáàsí ká a máa káwọn kéwú a máa kọ́wọn èèyàn ní àdìsí ànábì ní mọ́sálásí a máa ṣe wáàsí olóṣooṣù ọlọ́sọ̀ọ̀sẹ̀ olójoojúmọ́ a máa àwọn èèyàn lọ́wọ́ a máa wá ojútùú sí pírọ́blẹ́mù àwọn èèyàn ètí wọ́n ń pè ní oyè èèyàn gbẹ̀sìn ga àwọn mìíràn sọ pé mọlúdì náà ìbẹ̀rẹ̀ láti ń rówó tọ́lọ́kọ́bọ̀ tá a fi ń kọ́ mọ́sálásí tá a fi ń ṣètò lásìkò ànẹ́bí náà ìfi wọ́n ń tọ́jú mọ́sálásí wọ́n sì ń ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ṣe lo mẹ́tọ̀dù tá ànẹ́bí ń lò ẹ má lo mẹ́tọ̀dù àwọn kiri ó ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ànẹ́bí tó bá dìgbẹ̀yìn ayé á mọ̀ lọ gọ́gọ́ báyìí ni gbogbo táwọn kiri ó bá ṣe làánà ọmọ sí kíni ìlà máa ṣe tó bá wọ ìwò agilintí ànẹ́bí lẹ́yìn náà ó sì wọ bẹ̀ láì ní mọ́tọ́ wà níbẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀sìn wa ó ti tó alẹ́bí sì ti kọ́ wa ní gbogbo nǹkan ṣe àwa bẹ̀rẹ̀ ọ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n sì ń ṣe ọlọ́mọsàbà yí wọn padà sí dáadáa gbogbo àwọn tá a ti ṣe rí tá a ti túbá ọlọ́mọdé àtún padà síbẹ̀ àwa tá a ṣe rí ọlọ́mọdé àdébẹ̀ láéláé gbogbo àwọn tí wọ́n سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا استغفرك واتوب اليك فاستغفروه انه هو الغفور الرحيم اقم الصلاه